أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا إنكم لتقولون قولا عظيما ولقد صرفنا في هذا القرآن ليذكروا ليذكروا وما يزيدهم إلا نفورا قل لو كان معه آلهة كما يقولون كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا سبحانه وتعالى عما يقولون علوا كبيرا تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على أدبارهم نفورا نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليه وإذ هم نجوى إذ يكون الظالمون إن تتبعون إلا رجلا مسحورا انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا وقالوا أئذا كنا عظاما ورفاتا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 adá ọpẹ́ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àtìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tó bá ń tẹ̀lé lánàá wọn títí dijọ́ ògbéǹde alkiyama abẹ́lọ́run bí a ṣe ń gba àwẹ̀ Ramadan lọ yìí gbogbo àwọn ìjọsìn wa lọ́sàn-án àti lóru kọ́lọ́n kó gba níjọsìn fún wa gbogbo pẹ́pẹ́ furu wa ní kọ̀rọ̀ àti ní gbangba kọ́lọ́n kó má dàlú wa láyà ààwẹ̀ Ramadan fourteen thirty eight ó di twenty six lénìí tọ́já sí pé mọ́júmọ́ yìí òun ni ó òru twenty seven a rí àwọn ẹ̀rí kan gbà míì pé láyé ànábì sallallahu alaihi wasallam láyé ọbọ̀ sí twenty seven láwọn òru kan nínú sẹ̀mí ayé ànábì sallallahu alaihi wasallam kódà tá a rí inú àwọn sàábí tó tiẹ̀ tún fọlọ́run búra gan pé àní twenty seven ni ṣùgbọ́n èyí tó jù tánàbí sallallahu alaihi wasallam tó sọ nínú ọ̀kan nínú àwọn riwayat ànábì láwọn ọjọ́ méje tó kàn ẹ̀ wá síbẹ̀ ṣùgbọ́n àwọn àdìtọ̀jẹ́ mutafakun alayhi ànábì ní ọjọ́ mẹ́wàá kàn yìí òun ni kẹ́ ẹ wá sí àwọn àáfàá ní kímọ̀tọ̀ wà ń bẹ̀ ni wípé ó rújúmọ́ gbogbo wa lọ́wọ́ kó lè já sí wípé a lè kún níjọsìn tẹ́nìkan bá rò pé twenty seven nìkan ni tọ́lọ fàwọn òru yòókù sùn tí ọ̀bà bọ́ twenty lọ́dún ó lùsì rẹ̀ láti lè kọ́dé ńlá máa ń sọ gbogbo ọ̀nà wájẹ̀ ẹ̀mú táwọn èèyàn ti sọ ẹ̀sẹ̀ dì yọ́ọ́ jẹ́ ká pàdánù àwọn oore tí ń bẹ́nu ẹ̀sìn wàláyé orí ńlá ń bẹ nù Islam sẹ́ẹ̀rọ rẹ̀ wọn ẹni tó lè rí lẹ́ni tó bá wà bọ́lọ̀ àtànàbí ṣe ni a wà sallallahu alaihi wasallam tá a bá ń sọ̀rọ̀ oore ibi tí láàfin ọ̀kọ̀lọ́ ni pé èèyàn ọmọ ogun jíìpù ńlá yóò wà kọ́lé tó dàbí cocoa house ní tá ń sọ torí pé táwọn èèyàn kàkó oore materialistic viewpoint làwọn èèyàn fi ń wọn oore lónìí jẹ́wọ́n ẹ̀gbọ́n mi yé àwọn èèyàn rò pé ń bá lówó lọ́jù àbẹ́ni tó ló kọ jù tẹ́pẹ́ tábàdá akọ ẹ̀ nàìjíríà èèyàn ní ẹ̀sẹ̀ máa ronú kẹ́yìn tó ní àmọ́ mọ́ àtàní ọ̀wà ní ní mọ̀ tani Jonathan Buhari nílùú yìí lómìnira kọ́ bí èèyàn kó gbogbo ayé ọ̀mọ̀ ní tọ́ bá rí bẹ́ẹ̀ náà ni fíríàwó náà ọlọ́run lọ́mọ iye ọ̀nà títàn rẹ̀ wà ní kùránì bí fíríàwó náà ṣe popular tó kò sóríire kankan lọ́dọ̀ ọlọ́run orí ibú ló dé fíríàwó náà kìí ṣe popular nìkan ó tún darí àwọn èèyàn ó lo agbára tọ́jọ́ sí wípé ní fojú àwọn ọmọ Ísírẹ́lì rí wọ́n pa wọ́n nípakúpa pa àwọn wọ́n ń wọn tí wọ́n ń wọn. wọ́n ń dúnbù wọn bí ìgbà tá à ń pa díẹ̀ aláàf jama ọ̀pá àwọn ọkùnrin àwọn ọmọ Ísírẹ́lì kọ́lọ̀ wọn bó tó wá gbà náà bí ìwà Musa dìde pé rẹ̀ Musa ìwọ lọ́ọ̀la àwọn èèyàn rẹ lọ́wọ́ Fìràónà ìwà àti Hárúnà ẹ̀ máa lọ ọ̀dọ̀ Fìràónà iná òótọ́gọ́ torí pọ́ yàtọ̀ gìmáwọ̀ ọlọ́run lọ́wọ́ ká ní wípé kéèyàn wà ní position of authority òun ni tí ń jòòrè lọ́dọ̀ ọlọ́run ụna ni ọ̀bá lóore ká ó lówó lọ pé owó ìló túmọ̀ sálùbáríkà sí pé èèyàn lóore lọ́dọ̀ ọlọ́run ẹni tí ọ̀bá lóore jù bàbá kárúnà ni olówó ogbó tọ́lọ́run ọba sọ̀rọ̀ rẹ̀ iná látànú sọ pé nínú èdè lárúbáwá àwọn míì nínú àwọn àfọ onílọ́gà wọ́n ní ntọ́wà láàrin bíi mẹ́ta sí mẹ́sàn-án ni àwọn géńdé ọkùnrin ni wọ́n máa ń ru kọ́kọ́rọ́ lé owó jẹ́mọ́ ẹ̀ má ṣe mistake o kèé sowó kí náà máa ń rù kọ́kọ́rọ́ ẹ̀mọ́ bíi tí ẹ̀mọ́ kéèyàn ní yàrá kan lélẹ́yìí owó díbẹ̀ gbámú èèyàn wá àti pa ó fi kọ́kọ́rọ́ sínú kíni bóyá bíi Ghana must go yàrá kan tó rè owó wà ń bẹ̀ èèyàn ti pa ó fi kọ́kọ́rọ́ sínú Ghana must go ẹ wá wòye kọ́kọ́rọ́ tí géńdé ọlọ́run kan ó lè rú àwọn géńdés àwọn náà wá ń ru kọ́kọ́rọ́ ilé owó ta ni kárú náà bó olówó gan ó ṣe wá pọ̀ tó nígbà táwọn géńdé ò lè dá kọ́kọ́rọ́ ilé owó tí wọn ò lè dàrú bó ṣe wá jẹ́ pówó kárú náà pọ̀ tó sínú ẹni tó lóore lọ́dọ̀ ọlọ́ abúlàábì tàbátìyàdá àbí láàbí wàtábà máa gbóná àníwùmọ́ ló wà máa ká sábà abúláàbì ọlọ́run ọba tún ṣépè fún má agina àníwùmọ́ lù ú. àgùnà àníwùmọ́ dùn wà máa ká sábà. ní pé èèyàn lówó lọ́wọ́ láyé ànábì sallallahu alaihi wasallam abúláàbì lówó lọ́wọ́ ní pé èèyàn bímọ abúláàbì bímọ àtòwò àtọmọ gbogbo ẹ̀ lọ́tán lójú ayé rẹ̀ tó ṣòfò bọ́ ọbẹ̀. lónìí tá a bá wá ń sọ̀rọ̀ abúlà ábì sádùá láàmú ṣe fún àbẹ́pẹ̀ láàmú ṣe fún ibi tá a ti ń sọ̀rọ̀ ọ ni wípé láìlátùl kọ́dìr oore ti ń bẹ ń bẹ gan ńlọ̀gá oore ti ń bẹ nínú rọmọdọ́nà torí pé lóru yìí nìkan àìmọye ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún àìmọye òun ni wọ́n ó do lóríire tí wọ́n dọ̀mọ̀ àlùjánná ọlọ́run jẹ́ ajẹ́ kan wọn òru ẹyọ kan tọ́já sí pé khairun min alfi shahar tó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ nígbà táwọn èèyàn ti ọ̀bẹ bọ ẹgbẹ̀rún oṣù in tó lé ní eighty three years ni eighty three years and bóyá bíi four months and some days òun ni láìlátù lè kọ́dírì nìkan òun ló kó sínú láìlátù lè kọ́dírì yìí wá rè àwọn èèyàn ń sọ ọ́ nù pẹ̀lú wípé àwọn kan ti gba jimá lọ́wọ́ wọn wọ́n wá gbé sunday lé wọn lọ́wọ́ wọ́n gba jimá lọ́wọ́ wọn wọ́n gbé sátidélé wọn lọ́wọ́ nítorí ń tá a jẹ láìláàbù kọ́dì kìí ṣe nǹkan tó rújú bó la ṣe fẹ́ máa wá wọ́n ti ṣàlàyé ẹ̀ fún wa nínú bọ́sẹ̀ ní ká wá òun ní ká lọ ṣe al-i'tikaf jama sọ́yà bí òye al-i'tikaf ìkóra dúró sílé ọlọ́run níbi tọ́já sí wípé èèyàn ó ti máa kírun wákàtí márààrún níjàmá èèyàn ó máa kírun jímọ̀ èèyàn ó máa ráyè ṣe náfìlà lóru èyí tó rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ jùmùúrù lọ́wọ́lámà òun ni pé a lè ṣe itikaf fi kulli masjidin jami'in gbogbo mọ́sálásí tá bá ti ń kí jímọ̀ láyé a lè ṣe itikaf fún bẹ́ẹ̀ ìyẹn sì ni mọ́bíàbù ìyàwó Aisha radiyallahu anha tọ́jẹ́yàwó ànábì a nínú àwọn sàábé tán ní pé mọ́sálásí mẹ́ta kódà ara àwọn tó ní mọ́sálásí méjì só ti yé àlàyé lásán ló ní ìdí èyí tó nílẹ̀ jù òun ni pé gbogbo mọ́sálásí ìjímọ̀ òun láti lè ṣe yìí ká èyí òun ló fà wá lọ́kàn balẹ̀ jọmọ́ tẹ́ ẹ bá lọ ṣe yìí ká tí ẹ bá ṣe bẹ́ni tọ́já sí wípé tó wọ́n tẹ̀lé wá láti lé bí àṣà Yorùbá kò yẹ kó mí sí láìláàtù lọ́kọ́ díẹ̀ èèyàn fìyàwó lẹ̀ ó fọmọ́ lẹ̀ ó lẹ̀ ọ wá lòun ọmọ àsùnà mọ́sálásí tọ́já sí pélé rẹ̀ n tó súnmọ́ ní kílé rẹ̀ ó lọ tí mọ́sálásí gan bá tiẹ̀ wá lọ kò ní wà comfortable bí kò wà nínú ilé privacy tó nínú ọwọ́ adé ìtì káàfù lọ́rẹ́ wá wá ń jẹun àjẹranjú yóò wá jí fọ́ ọ̀tà àti lóru ọ̀tà fún wọn tẹ̀lé wá láti ilé ìtọ́wà torí ẹ̀sùn mọ́sálásí òru ó tún wá ń sùn ṣùgbọ́n lónìí wọ́n ti gba ìtì wọ́n ti gba ìtì káàfù yẹn kò rọrùn fọ́pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí àwọn pósítà láìlátò lẹ́kọ́ dírì òun náà gbélé a lọ́wọ́ kódà kèé ìjọ́wọ́lẹ́gbọ́ káwọn èèyàn lọ kéde lórí rédíò pé àwa jẹ̀mọ́ microphone yà àbáwa jẹ̀mọ́ samsung yà ìtìkáàfù mọ́sálásí wa ìjọ mẹ́wàá ni ẹ wá ń ṣe ìtìkáàfù àwọn èèyàn òkéde léyìn ọ̀nà ìtẹ́ẹ̀mọ̀ ẹ̀gbọ́n ni wípé àwa jẹ̀mọ́ tẹknowíyà láìlátù lè kọ́dírí wa Ramadan 22 aṣọ funfun òun lẹ́wọ̀ wá tó ti yé ẹ sì gbé gálọ́ọ̀nù omi dání mọ́tò ọ̀fẹ́ ẹ rí láti agbowó tọ́ba jẹ́ pé ẹ̀yin tẹ́ ń bọ̀ láti new gara ẹ̀ rí ní oríta ẹ̀yin tẹ́ bá ń bọ̀ láti muslim ọlọ́nṣogo ẹ̀ rí ní ìwòrò ìwòrò pé torí ọ̀fẹ́ ni gbogbo owó mọ́tò tó wọ̀ lọ́sàn ní láyélátò lè kọ́ dírì sincerely tá a bá ní ìtanra wa jẹ àwọn tó ń ṣe wọ́n mọ̀ lẹ́mìí wọn pé torí ìkówó jẹ ni torí ìkówó jọ ni bí wọ́n ṣe ní àṣẹ láyélátò lè kọ́ yẹn Lailatul Qadr kò ní di chairman of the day tẹ́ ẹ bá fẹ́ ṣe lọ́ńtì àwọn ọ̀tàkọ́ fẹ́ ṣe lọ́ńtì fún mọ́sálásí àdúsí ọlọ ẹ ṣe fi sí one weekend sátidé sunday kan nú àwẹ̀ kẹlẹ́ fẹ́ ṣe lecture ẹ wá wéṣì òru àwọn èèyàn ẹ máa wá fi gbogbo òru wọn ṣàtàkàtì nínú àsìkò Lailatul Qadr ẹ kò ní ó lè singa kan ọmọbìnrin aṣẹ́wó kan tán ti lé lé ọkọ òun náà tún wá máa kọrin fún yín olórin wa ní kinní kan ẹ̀ tún fi sínú pósítà Lailatul Qadr kò nídìí lecturer tẹ́ ẹ bá fi Ramadan lecture yín ẹ fi sí weekend abẹ́ ẹ fi sáàrin ọ̀sẹ̀ à ní criticize yín kí lọ́kàn lecturer àbí làyílátù lè kọ́ dírì táwọn ní ọ́ lecture wọ́n ní kẹ́ ẹ máa sunkún sọ́lọ́run lọ́rùn wọ́n ní kẹ́ ẹ takútọ̀ lọ́run lọ́rùn kẹ́ ẹ dìrẹ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ ọlọ́ ẹ tún wá yan chairman ẹ yan kí ló kọ rẹ̀ ẹ wá lẹ pósítà káàkiri ẹ tún gbowó lọ́wọ́ àwọn èèyàn ẹ tún fòru wọn ṣòfò bí wọ́n ṣe ní àwọn akọ́ yẹn ọlọ́run jẹ́ àṣepọ̀ ń gbẹ̀lá látọ̀ lọ́kọ́ dérè. a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim qul law kana ma'ahu alihatun kama yaqulun idhan labitaghaw ila dhil arshi sabila. subhanahu wa ta'ala amma yaquluna uluwan kabira àyà tá a dúró sí a rí pé n tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbàgbọ́ ni gbígbọ́ ọba gbọ́ mímọ̀ mórogún pẹ̀lú ọlọ́run sọ obìnrin ọba wà òbí ẹnìkan òbí ẹ ń béèrè sọpọ́ lọ́run ọba bímọ onítọ̀hún kèfèrí ni kò ní í jẹ́ mùsùlùmí dọ́dọ̀ ọlọ ọlọ́run ọba tún wá ń tẹ̀síwájú kúláwó kánà máa wú àlẹ́ àtúnkà mẹ́yẹ kùlùún ọlọ́lẹ̀ láwọn ẹlẹ́bọ àwọn kèfèrí àwọn aláìgbèmí ọlọ́run ọba gbọ́ ìrẹ́ ànábì sallallahu alaihi sọ fún wọn tó bá já sí wípé ẹ rí pé níbi èyí tá a kà lánàá ìláwù lọ́lọ́run ọba lò ìláwù nínú èdè lárúbáwá mufrodu singular ni àwọn nǹkan míì tá ń sìn lẹ́yìn ọlọ́run dáẹ́tì dáẹ́tì nǹkan tá ń sìn lẹ́yìn ọlọ́run ó ti wá di alia dieties àwọn nǹkan míì tá ń sìn lẹ́yìn ọlọ́run yálà nínú Ṣàngó ni nínú Ọbàtálá ni nínú òkè ìbàdàn ni nínú ọ̀ṣun òṣogbo ni àbí nínú àwọn tí ń sin màálù àbáwọn tó ń sinná àwọn tó ń bọ òkúta àti tó bá jọ àti wá kó gbogbo ẹ̀ pọ̀ ó ti di alia èyí òun làwọn nǹkan tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run àwọn false gods with small g àwọn fake gods àwọn ọlọ́run àdàmọ̀dì jama tó bá já sí wípé kàmáyẹ̀ kúlú náà ká ní pé bí wọ́n ṣe ń sọ yẹn òun lọ́ba já sí pọ́lọ́run ọba míì àwọn ọlọ́run míì bá ń bẹ pẹ̀lú ọlọ́run ni ìdá ńlá bí tàwọn òhò ìlà ọdẹ làárò ṣe ṣẹ̀bí ìlà sẹ́ẹ̀rí gbogbo àwọn ẹlẹ́bọ̀ wọ̀nyí gbogbo àwọn kèfèrí páàlì yìí tí wọ́n jẹ́ alábòsí tí wọ́n jẹ́ olùkọjá àlà wọn ọba ti wá ọ̀nà dọ́dọ̀ ọlọ́run oríjìnà ọba tọ́já sí pé òun vula arushi ọba tó jẹ́ pé òun ló ní àga tó ga wọn ọba ti fáìndì ìwé ìdọ́dọ̀ ọlọ́run kí wàá ní fífáìndì ìwé ìdọ́dọ̀ ọlọ́run ẹjẹ́ àtúnṣọ́nà méjì àwọn àáfàá nítumọ̀ alákọ̀ọ́kọ́ kálọ́lọ́hún bá lọ ọ̀pọ̀ ni gáwọn gèdèrí ṣe ń sọ àwọn ọlọ́run yòókù wọn ọba ti gáǹgọ̀ against ọlọ́run original wọn ọba ti lé kúrò lórí throne ṣé ẹ mọ̀ pé tí máa ń túmọ̀ lápẹẹrẹ nàìjíríà láwàá tábà léèyàn jẹ́ pírẹ́sídẹ́ǹtì nàìjíríà kò lè máa jẹ láti inú kùkú adìẹ ibo ni ó ti máa jẹ aṣọ rọ̀ọ̀kì tọ́ba ti lè mú tọ́ba léèyàn jẹ́ senate president ẹmọ tọ́sílẹ̀ ní house ìjọ òní ẹmọ kìíní ọ̀pá wọn ọ̀pá àṣẹ wọn tí wọ́n máa jà sí tí wọ́n máa gbé sá lọ tọ́ba lẹ́nìkan ní ń darí control rẹ̀ ní kìíní ọ wà ọ̀pá àṣẹ wọn tí wọ́n gbà yẹn tọ́ba wá di pé àwọn ọlọ́run bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n pọ̀ tí wọ́n sì jọ́ lọ́run òdodo tí wọ́n jẹ́ ní tó lágbára wọ́n wàá gang up against ọlọ́run original wọ́n wàá wá ọ̀nà láti dọ́dọ̀ ọlọ́run wọ́n á lé kúrò lórí àlẹ́ torí pé ntọ́lọ́hún fi ń jọ́lọ́hún ni pé arọ́hàmánù àlàlà àròṣe ṣàwá. kò sẹ́ni kankan ẹ máa wo àfàwà ibùdó kẹfìrì ọlọ́mùbá nìkẹ́ wọn. nígbà tí wọ́n ń ṣàlàyé tẹ̀fsíìrì tẹ̀fsíìrì súrọ́tù námúlì nígbà tọ́lọ́run ọba ń sọ nínú àwọn súrà tínú mi máa ń dùn sí láyé tí mo bá ń tìláwà súrà méjì kan bẹ wàláì mo nífẹ̀ẹ́ àwọn súrà yẹn púpọ̀ tí n bá ti ń kà inú mi máa ń dùn yàtọ̀ tọ́ ọ bá mọ̀ tó máa kùránì tọ́ ọ ń ka àwọn súrà yẹn tọ́ ọ bá ń mọ́nítọ́ rẹ̀ orí rẹ̀ ó sì máa wú inú rẹ̀ ó máa dùn ẹ̀ mọ́ súrà yẹn súrà tù Yusuf àti súrà tù Namli súrà tù Namli tẹ́ ẹ bá lọ kábítàn ẹ̀yẹ wúdiwúdà bó ṣe bẹ̀rẹ̀ tẹ́ dọ́dọ̀ anabi sulaimana tẹ́ ẹ dọ́dọ̀ balikinsu tẹ́ ẹ débi tí balikinsu ti wá gbà fọlọ́ wá aslamtu ma'a sulaimana lillahi rabbil alamin wàláyì pé bá ń kàrin inú mi máa ń dádùn lọ́tọ̀ ọ̀rọ̀ tàwídì ni ọ̀rọ̀ ìmánì tó nípa ni tẹ́ ẹ bá ọ̀rọ̀ anabi yusufu ọ̀rọ̀ ìmánì tó nípa ọ̀rọ̀ ìwọ ọmọlúàbí ìwọ tó ọba láìkì ìzìnà lọ́ọ̀kàtàn Yusufu ọgbà pé ọlọ́run ọba ṣe ànábì Yusufu lóore ìwọ tó ń jọra ẹ lójú pọ̀ fáyìn níbo lọ fáyìn sí níbo lọ rẹwà ọba kàtàn Yusufu bó ṣe wá fáyìn tó bó ṣe jẹ́ nìkan tó jẹ́ pé obìnrin fẹ́ torí ẹ̀ bá ní yusufu nígbà táwọn afọ ibùdó kẹfì tí wọ́n ṣàlàyé ìtàn Balikisu àtànábì wa Sulaiman nígbà tí ẹyẹ wúdiwúdà látara wípé ó ní Adam ó ní ẹ̀kọ́ pẹ̀lú ọlọ Balikisu òun lọ́ba sábàyì obìnrin lásán àtẹ̀yìntọ̀ obìnrin tí màá ń ṣe nǹkan oṣù òun lọ́wọ́ à ń darí wọn gbogbo wa ń ṣe kábíyèsí o gbogbo yọ excellence ma yọ kí ni ẹyẹ wúdiwúdà wọn rò pé ọmọ ta fáwọn eléyìí torí pé ẹyẹ wúdiwúdà ẹyẹ tí wọ́n tírẹ́ẹ̀nì lórí ìbẹ̀rù ọlọ́run ẹyẹ wúdiwúdà tó lóore jèèyàn míì lọ èèyàn míì orí ẹ̀kẹ́ tóbi lásán kọ̀ sọ́pọ̀lọ́ níbẹ̀ ẹ̀yẹ ojúdà bó ṣe wá kéré tó ọ wá ṣe mọ̀ pé a a a nǹkan tọ́jọ́ lójú pọ̀ alákọ̀ọ́kọ́ ni pé obìnrin ní darí tọ́jọ́ pé láyé àkọ́ ọmú wà láwọ́ ẹ bá ti èèyàn kan náà darí wọn lọ́wọ́ wọn àní jèrè ẹ wá fìyẹn sílẹ̀ yàtọ̀ sí darí wọn ọwọ́ àtúrí wọn tọ́já sí wípé wọ́n ń forí balẹ̀ fún lẹ́yìn ọba ara ń lọ sọ nìyẹn. sẹ́tìgbọ́ àti balikisu gangan àtàwọn èèyàn rẹ̀ oòrùn ni wọ́n ń sìn ni wọ́n ń forí balẹ̀ fún lẹ́yìn ọlọ́run ọba ìtọ́ ó di nǹkan mélòó di nǹkan méjì ara ń tọ́ wá jọ lójú wàhálà ṣé ẹ rí gbà tọ́fẹ́ sọ pé ó ní àga àlẹ́ àràṣí ọwọ́ ayọ̀ alifu àti láàmù kú o àwọn ọmọ iléeké ó ní ọgbọ̀n tí mò ń sọ yé kò sọ pé wọ́n là á àlẹ́ àríṣù làvímù kò tó bẹ́ẹ̀ wọn bàríkìsì orídìí tí ó fi jókòó bẹ́ẹ̀ ìdí rẹ̀ ó bọ́ǹdì yóò jóná òun náà tiẹ̀ lága kan ó ti gbé wa nákàrà báyẹn ọ̀làga kan náà tó tóbi báyìí tó bá jẹ́ pé àlàárùsù làdímù ta ló ní jàmá Allah la ṣe sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń darí ayé ọjọ́ yín ó nígbà tẹ́ lò níbẹ̀ èyí tí ó lọ́dún mẹ́rin ó ń bẹ nínú yín èyí tí ó lọ́dún mẹ́jọ ó ń bẹ nínú yín èyí tẹ́ ẹ máa ń fẹ́ kú sí òun ní sẹ́nẹ̀tì ẹ lè lọ ọyún ọdún mẹ́rin mẹ́rin kẹ́ ẹ lọ mẹ́wàá forty years tẹ́ ẹ bá tún lọ fún eighty years ẹ tó lọ fún hundred years ẹ yá amọ̀kùmọ́ ẹ kú sí sẹ́nẹ́ẹ̀tì jama àsásìkò yín láyé gan lásìkò ṣùgbọ́n ẹ wá wo tọ́ ọlọ́run ọba kọ̀ lásìkò ọlọ́run wà lórí àláràṣẹ ẹ̀ káyé ó tó máa jáyé nígbà táyé ń jáyé ọlọ́run wà lórí àláràṣẹ nígbà táyé ọba tó jáyé mọ́ ọlọ́run ọba ọ̀tún máa wà níbẹ̀ limanil mulkuliya omu lillahi alwahidil qahhar. lọ wò ẹ yahudi ó ní adam máa lọ yìí kò fi alifa àti láàmú sága balikinsu ó ní balikinsu náà ní àga kan tó tóbi ibi tó ti ń jọba nìyẹn ìyẹn lọ́wọ́ ju anabi sulaimu ẹnìkan tó lága tó tóbi bíi mi ọ̀yá ta ni ọba mi gbé wá àwọn àáfàá ní ìfòrí tómìnà lè jí nìtọ̀ lọ gbé wá ẹ̀mọ́ tó fi gbé wá yá hayu yá kọ̀ yúmọ̀ ó kọ ọlọ́run tó fi gbé wá nìyẹn àṣẹ nínú ọkọ̀ ọlọ́run tọrọ bá dojúrú tán tọrọ bá dàrú tán tọ́ ọ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ọlọ́run nítorí ọ gbà ọlẹ́jọ́ ní kóòtù kèé ṣe pápá àyàn ní ọ èé ṣe èèyàn bu bóyá wọn parọ́ mọ́ ọ àbọ̀bẹ gé ọ lọ́wọ́ àbáwọn tó jọ bẹ́ẹ̀ lẹ́tọ́rà kan ó dojú lé ọ pé ò ní gradúétì ara àwọn tó sọ bẹ́ẹ̀ fáwọn apá ní gradúétì a sì gradúétì. ìtọ́sí láàfin ní torí ẹ̀ gradúétì torí ìtọ́lọ́run ni àwa gradúétì sótìyé kèé wá ṣe pa àwa gradúétì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtúnkọjá apá gradúétì àtúnṣe postgraduate studies jọmọ wàláì mo parí final exam mi mo gba yìí ti káàfù lọ ní ìwọ Ọlọ́run wọn láàrin graduate ọ̀hún ẹja graduate sórí gbogbo nǹkan tó torí ẹ̀ lọ́jọ́ in cortism ó nídìí cortism nínú ayé rẹ̀ gbogbo ń tó torí ẹ̀ lọ́jọ́ ẹgbẹ́ olóògbò ni o ò nídìí ẹ̀ gbogbo ń tó bá fẹ́ lè tó bá fẹ́ díjú ìwọ sàlùwàlá lo àdábù dùá àwọn ẹ̀kọ́ àdúà ìwọ lò ó nínú ẹ̀kọ́ àdúà tọrọ ọpọlọpọ ìsìgì fáàrù ẹsẹ̀ kèé jẹ́ kádùá ó ìwọ tọrọ ìsìgì fáàrù kọ́pọ̀ gan nínú ẹ̀kọ́ àdúà ìwọ sí ọ̀pọ̀lọpọ̀ àsàlátù fànàbíwa Muhammad sallallahu alaihi wasallam ìwọ sí ọ̀pọ̀lọpọ̀ tẹ̀síbí bóyá subhanallah wa bihamdi bóyá subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar bóyá la ilaha illallah tó mú nínú àwọn tẹ̀síbíhà tó ń ṣe fọ́lọ́ wa mú ya hayyu ya qayyumu ìwọ wa máa fawó kọ lọ sórí ya hayyu ya qayyum tó o bá mọ̀ túmọ̀ rẹ̀ àti tó sábẹ́ ọmọ pé nákàlí tó ní nákàlí súnà gidi tí ò lẹ́bọ̀ tí ò ní di pa àfa kan máa fi pamọ́ ah màá fún yín lọ́kàlí kan lọ́la kéye tó lè fún yín ẹ sọ wá mílíọ̀n ànábì ti fún wa nù àdìsí ànábì ò fi pamọ́ ya ayú ya kọjú òun là ń jẹnu yẹn wí àga balikisu dẹ́ diwájú Suleiman imani gidi ni sẹ́ẹ̀mọ ẹ̀ẹ̀mọ túmọ̀ ya ayú mi ọba tí ó máa sẹ̀mí gbére ìtọ́sẹ̀lẹ̀ lánàá ọmọ ìtọ́sẹ̀lẹ̀ lónìí ọmọ ìtí ó ṣẹlẹ̀ lọ́la ojú rẹ̀ tó ìwọ ni mò ń bẹ̀ alukọ̀yúmù ọba tó lè dá dúró ọba tí ò nídìí kọ́ máa lọ́wọ́ ẹnì kankan ìwọ ọlọ́run gbàdúrà ó kọ yẹn lágbára olórí àyà tí ń bẹ nínú Quran ṣe bá a mọ̀ àyà wo ni àyà tó lè kúrú sí i ṣe ẹ̀mọ́ tó jẹ́ ọjọ́ lórí àyà ẹ̀mọ́ ni ó kọ ọlọ́run márùn ó kọ ọlọ́run mélòó ẹ̀ ń bá fẹ́ mọ kùrù sí yù tó fẹ́ mọ ìtumọ̀ kùrù sí yù dáadáa tó fẹ́ mọ àsọ̀rọ̀rù ní kùrù sí yì àwọn secret àwọn nǹkan tó pamọ́ sábẹ́ kùrìsíyù tẹ̀fsíru ayatil ahkam tẹ̀fsíru kan bẹ bàbá sọ́lé àlùfẹ̀mí àwọn ni wọ́n kọ́ wọn àparí tẹ̀fsíru yẹn tí wọ́n fi kú ọlọ́run bá ní sanwó lẹ́sàn-án rẹ̀ mùjáládù méjì ni èmi ní nílé tẹ̀fsíru ayatil ahkam ti bàbá muhammad bọ́nu sọ́lé àlùfẹ̀mí wàláì tọ́ ọ bá ka tẹ̀fsíru ayatul kùrìsíyù níbẹ̀ ọgbà kọ́ lọ ń sàánú àwọn àfáà àwọn nǹkan tí mi ìmọ̀ rí láyé nípa kùrìsí yù tẹ̀síìrì àyàtúlẹ̀ àkáwọn bàbá ni mo ti kà á ṣé ẹ̀rọ ọkọ̀ ọlọ́run márùn-ún ti ń bẹ́ẹ̀nbẹ̀ yẹn àwọn ọkọ̀ ńlá ni aláwù tani jẹ́ aláwù ọlọ́run náà ní jẹ́ bẹ́ẹ̀ alahaju tani jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run náà ni alkọ̀júmù tani jẹ́ bẹ́ẹ̀ wàlá yahudu ìfowópamọ́ wàwàlà aliyu làbí méjì tó kù nìyẹn alàlíyù. Al ọba tó ga tẹ́nìkan ò lè ga tó tá a bá ń sọ̀rọ̀ àlàálíyù à ń sọ̀rọ̀ gíga níbi tọ́lọ̀ ń gadé ọwọ́ ẹnìkan kan lè tó ọlá rẹ̀ àlàáfíìmù níbi kéèyàn ó tóbi kéèyàn ó fẹ̀ kárí ayé kí nǹkan kan má lè tóbi tó yàn ọlọ́run ọba ní kan ńlá márùn aláwù àlàáyù àlàáfíìmù ni ló ṣe já sí wípé pírẹsidẹ́ǹtì gbogbo àyà kùránì kò rí sí yù ni àsára tó ṣe tó jọ̀gà alahayul kọ̀yúmù ìyẹn ló fà tó já sí pé ẹ̀yà wúdiwúdà yẹn nígbà tó fẹ́ sọ pé ó ní àga ńlá ó ní wàhálà àrùsùn àbí òun náà lága kan ọlága àti ọlá kan tó tóbi kọ̀yà àfi alif àti láàmù kọ́mọ̀lọ́jẹ́rú àgbà tọ́lọ́hún àṣẹ gbogbo nǹkan bá jẹ́ ròyìn ọlọ́run àyè máa lò fún yàn lódìdí ọlọ́run ọba ọba tó lawọ́ ni ẹ̀dá kan ò lè lawọ́ bí ọlọ́run níjọ́ òní ìbàdàn yìí la wà a mọ àwọn tí wọ́n lawọ́ nínú òlu yìí ara wọn làárẹ̀ àríṣekọ́lá ọlọ́run kọ́ bọ̀rùn kẹwọn nígbà tá a ríṣe kọ́lá pọ̀ àwọn kan ní ah, ah, ààrẹ ti kú ah, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń jẹun mo ní kí ni wàláì ọlọ́run tó bá wọn ní ìdílé lájọ tájọ kọ́lá ti kú sáàrókùn títì ẹ̀rọ àwọn mẹ́jọ tó kù ní àwọn tí máa jẹun lé àríṣekọ́lá ni àríṣekọ́lá ti kú orí nǹkan jẹ mọ́ nígbà adébíbú kú aláàfin rẹ̀ lété ẹni gbogbo àwọn tí máa jẹun bí ìmọ̀ ní kéne kéne ọlọ́run tó dá ìbá bóyá mo rí níbi arẹrẹ àbí mo rí níbẹ̀rẹ̀ àbí mo rí lókè àbù àbí mo rí ní ui àbí mo rí ní Ṣàngó àbí mo rí lẹ́lẹ́ẹ̀lẹ́ àbí mo rí lápáta kán ní kílọ̀fà àwọn tí màá jẹun lé adé dúdú ni so orí wọn tọ́ọ̀ bá ń sọ pé àfiwọ́ àfiwọ́ wà láìrú ọlọ́run ní òsì irú ẹ̀dá pọ̀ tọ́ọ̀ bá kú lọ́la sánmà ò ní torí ẹ̀yà ilẹ̀ òsì ní torí ẹ̀jẹ̀ àfikọ́ ọ máa ṣe tọ́lọ́run ọlọ́run bá wá sọ fún wa níbi pé ká ní ntọ́lọ́hún bá lọ kọjá ẹ̀yọ kan ni lábítàkọ̀ ìlà àbẹ̀là òṣèṣẹ̀bílà ibi àlẹ́ àrùsì yẹn gan láti lọ gbogbo àwọn ọlọ́run rọ yẹn àwọn false gods àwọn fake gods wọ́n wàá kóra wọn jọ wọ́n wàá wá ọ̀nà láti lọ gba àgámọ́lọ́run lọ́wọ́ láti lọ wọ́n lọ yọ ọlọ́run nípò wọ́n wàá fira wọn bẹ́ẹ̀ jama ṣùgbọ́n ọlọ́run ọbọ̀ kọjá ẹyọ kan alihamudulilayi ìtumọ̀ kan nìyẹn àìmọ̀já ti lọ bẹ́ẹ̀ ìtumọ̀ kejì àṣetọ́ bá já sí wípé àwọn ọlọ́run ọba ọba lọ pọ̀ ni tọ́jẹ́ pé wọ́n jọ́ lọ́run òdodo báwọn kèfèrí ṣe ń sọ lábìtàkọ́ ìlà àbẹ́là òṣèṣẹ́ bẹ́ẹ̀la àwọn náà bá ti fáìndì ìwé ara wọn pé ìwọ ọlọ́run a sọ̀rẹ́ńdà o jẹ́ káwa náà máa rí tiwa ṣe o kémi bá jẹ baálé ń bì kélé ó jẹ kọmíṣánná kélé ó jẹ mínísítà kélé yìí dàrẹ́tọ̀ jẹ́nẹ́rà kélé yìí ó jẹ wọn ò bá find ara wọn dọ́dọ̀ ọlọ ṣùgbọ́n gbogbo wọn ọlọ́run rọ́ ni wọ́n wọn ọ̀lágbára ọ̀lẹ ni wọ́n kò sọ́lọ́run kankan ìtẹ́ fi wá mọ̀ nínú suratul anbiya ọlọ́run ọba wá yan ó náà fi ìmọ̀ alẹ́ àtún ìlàlọ́ làfàṣádàta kánípọ́ lọ́hún bá lọ kọjá ẹ̀yọ kan ọlọ́run òdodo àwọn táwọn èèyàn ń pè lọ́lọ́run ó pọ̀ gúrú màràjì gúrú màràjì ẹ̀mọ gúrú màràjì gúrú màràjì lọ́nà kí ló kọ rẹ̀ ń bẹ̀ yẹn lọ́nà Lagos Ìbàdàn expressway gúrú màràjì ìyìn lè gbàgbé tí màá fi kú Ìbàdàn yìí la wà àwọn wáì ṣe é rántí wáì sátidé wọ́n mú gúrú màràjì wọ́n sì gbé wọ́n tún wá ìntàfíù rẹ̀ wọ́n yẹpẹrẹ rẹ̀ wọ́n góbánà rẹ̀ léṣo gidi mo ní ṣe burú màrájì táwọn gán pè lọ́lọ́run rè wọ́n wá mú ọlọ́run wáyì wáyì wá mú ọlọ́run wọ́n tó wá gbé fídíò sójú ọlọ́run wọ́n tó wá interview ọlọ́run pé ọlọ́run kí ló mú yín tẹ̀ ṣe fáwọlẹ́ẹ̀tì òfin tíjọba ṣe ṣe bẹ́yìn lọ́lọ́run <laughs> orí wọn ti àwọn tó ń fi burú màrájì lọ́lọ́run ọpọlọ wọn kódà ọpọlọ ọpọlọ èèrà ó jọ ọpọlọ wọn lọ gúrú màrájì tí wọ́n bínú òlu tó ń sọ Yorùbá lẹ́nu tọ́ba wa jẹ́ pọ́lọ́hún ni ọlọ́run tọ́já sí pé gbogbo èdè ayé lọ́gbọ́ èdè mélòó ń gúrú gbọ́ ọlọ́run ọba ọba tí ń jẹ rẹ́sì gúrú màràjì tí ń jẹ rẹ́sì tí ń láta tí ń lábẹ̀ tí ń gúrú tó ń mumi gúrú màràjì tó ń mu tó ń wọṣọ gúrú màràjì <laughs> ọba lauka na fi ime àlẹ́ àtúní ìlà ọ̀la fàṣádàta kánípọ́lọ́ ń bá lọ pé méjì àbọ̀ lọ ju eyo méjì lọ́tán tó mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà ní ati àtìlẹ̀ sánmà ati ó o baje la wà yí ní nàìjíríà àti múrapá àfẹ́ sínú ní ntọ́dájú gbogbo ohun tá a fi sinu kò le pé wákàtí kan mọ́ jẹ́mọ̀ sẹ́ńgbọ́n mi lọ àwa tá a ti ń tú ẹlòmíì ti ra watermelon pamọ́ ẹlòmíì ti ń wò ta pé kan sáré tètè kí n lọ ra támúrù ọwọ́ di six fifty five à ń retí pé Allahu Akbar Alfajari Akbar alifajari bá ẹsẹ̀ yọ <laughs> alifajari ẹsẹ̀ yọ ó bá padà sí kíni o five oh five nígbà ní pé àsọlá tu khairu mina náà ó àwọn ọmọdé àdúgbò ẹ̀rọ sẹ́ni tó pè lónìí ẹ mẹ́ta wà láàlẹ́ wà lẹ́yìn ní kí múra tọ́ọ̀rù o kó níbi à ọlọ́run tèyí tó múra fún tọ́ọ̀rù ọlọ́run ti kan mọ̀nù ọlọ́run kejì náà ti yarí mọ́ lọ́wọ́ ó ní pé kò tí ì tọ́ àsìkò tọ́ọ̀rù wọn ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sàrí ni o wàhálà dé àbí òde sincerely ṣe ẹ ráwa tá a jẹ èèyàn gan a ní ní direction tó láwọn kan ní pé wèrè sí ọlọ́run tó ní ká padà sàlùpàjà àbórí ẹ ti dàrú ni irú ọlọ́run lórí ikú wo nìyẹn náà olú ẹ ti múra tọ́ọ̀rù ó tún wá ní ká ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sàrí irú sàrí wèrè wo nìyẹn tàbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ìwọ́n já máa wò sórí ti sàárì àwọn èèyàn tẹ̀lé lóyún mọ́ nìgbẹ́ akúnwáyọ̀nú ọlọ́run ni ìwọ́ tó ti wà four hundred level ẹ ti wà second semester wọ́n ti lẹ́ timetable pín ní o examination já lo university as a case study kẹ́ ẹ wá ní fíìsì méjì kíkọ́ ni pé no no no no no no no no no we are just resuming for new academic session next week Monday o ti kọ project yẹ o ti submit yẹ o ti múra pé kẹsì final exam kó di pé copper is serving wọn wá sọ fún ọ pé ẹsẹsẹ fẹ́ bẹ̀rẹ̀ four semester sincerely ní tọ́da mílíọ̀nù yẹn bẹ́ẹ̀ sì ẹ̀ tiẹ̀ nígbà àdá ìbọnlẹ̀ kò lọ bá fi sí ìkejì ẹbí àbọ̀ ọfẹ́ sòfò dànù ni ọlọ́wọ́ bá yẹ ẹ̀jẹ̀ la irú wèrè wo nìyẹn tèmi ti múra pé kásẹ̀ exam kí mi kí n bá tèmi bóyá o ti ẹ̀ ti mú déètì nìka ìsọ̀ náà gan tọkọ ìyàwó tí rò pé àparí exam ní July báyìí ó ti mú August ń sáré já lọ sí Èkó màá lọ fi orí ṣe gbẹ̀ngàn kan náà bá sọ pé ara o àìsàn bẹ̀rẹ̀ fọ́ọ̀sì mẹ́ wàhálà àdé àbí òdì ọlọ́run pé méjì ẹ̀já sí alhamdulillah subhanahu wa ta'ala ara tí ó jẹ́ àwa mọ̀ pọ́lọ́run ọba ò pé méjì ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọlọ́run ọba wa fẹ́ fi gbólóhùn yìí ó fẹ́ fi kọ́rọ̀ sí wọn lẹ́nu àwọn tí wọ́n ń sọ pọ́lọ́run bàbá àwọn jàmọ́ kan nìyẹn ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ subhanahu mímọ́ ni fọ́lọ́run ṣe é ráwọn tí wọ́n àwọn polytheist àwọn pagans wọ́n pín sóríṣiríṣi jẹ̀mọ́ ṣe é ráàrin tá a dé yìí mo fẹ́ fẹ́ lójú torí pé ọ̀rọ̀ ìmánì làáfà ń bá wa sọ ara ń táwẹ̀ dẹ̀ fẹ́ ṣe lára wa nìyẹn làálàkùn tàtàkù ó ń bẹ nínú àwọn tí wọ́n sọ pọ́lọ̀ ń kọjá ẹyọ kan àwọn tápọ̀ ọlọ́run ní mẹ́ta èyí làwọn christian àwọn nasara làkọ́dí káfárọ̀ lẹ́dínà kọ́lu iná lọ́à sálísù sàlásà jọmọ ẹ gbọ́yé dáadáa kásọpọ̀ ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní sẹ́ńtúrì wa ẹ ti study àwọn religions of the world àwọn ẹ̀sìn tí ń bẹ láyé nínú àwọn àáfàá tọkọ̀rọ̀ ọ̀pọ̀ lórí wọn Ibn Taymiyyah jẹ́ kan ó sì máa kí gbogbo wọn ó dẹ̀ sọ beliefs wọn. ẹ rí pé ọba sọ kùránì kalẹ̀ fànàbí wa Muhammad sallallahu alayhi wa òun náà ti ń ní mẹ́ta ọlọ́hún ọba wá fèsì ó ní làkọ́dí kafárọ̀ ẹ ó ti di kèfèrí ó ti kú òní mùsùlùmí onítàn ẹni tó bá sọ ọba pé mẹ́ta àṣé wọ́n ti ń ní mẹ́ta tipẹ́ wá rí nígbà lọ bá tá a nǹkan kan lọ́fà tọ́lọ́hùn ṣe ti bínú ó yẹ kọ́lọ́hùn ọba ó ti bínú só ti yé gbogbo gbólóhùn tán ń sọ yẹn ìtó bí ọlọ́hùn ọba nínú ni ṣùgbọ́n torí ìròyìn méjì kan méjì nínú ọkọ̀ ọlọ́hùn alahalimo alugofur ńgbà bá débẹ̀ wàláì tí e bá ṣe ìròyìn yẹn tí ń bẹ lára ọlọ́run ọba ni kò nídìí ká máa ṣe wáàsí tó bá ṣe ń ṣe yìí fúnra ọlọ́run ni ọ̀kẹ́ máa ṣe wáàsí ìwọ́lọ́lọ́ mẹ́ta yọ̀ọ̀kẹ́ gbọ́n mẹ́ná ìwọ sọ pé ọlọ́run bàbá ọlọ́run ẹ̀mí mímọ́ ó lè jẹ́ pé nǹkan kọ́kẹ́ gé ọjẹ́ lábíyá ibi tó wà tó jẹrà sí nìyẹn ṣùgbọ́n ọlọ́run ọba ọba onísùúrù ni aláforíjì ni àwọn tọ́pọ̀ ọlọ́run ní mẹ́ta ọlọ́run ọba ṣe rọ́jù fún wọn pé kèfèrí ni wọ́n irú àwọn èèyàn yìí náà ná sọ pọ́ ọlọ́run ọba bímọ wọ́n ní jésù lọ́mọ ọlọ́run nígbà ọ̀yá wọ́n ní jésù etí ẹ̀sọ́ ọmọ ọlọ́run ọlọ́run mú lọ́mọ ni ẹ bá mi ka sọ́rọ̀ tutọ́ wa láti bí àyà etí yé ẹ jẹ́ ká bọ̀ àyà yìí dáadáa wà kọ́ lù tàkọ́dà rahman wàlàdá. kàkọ́dà jí tún ṣe yìí àná ìdá. náà. فكاد السماوات يتفطرن منه وتنشق الأرض سبحان الله وتنشق الأرض وتخر sọ lánàá nìyẹn tọ́ ọ bá lẹ́rù ọlọ́run ní ọ àbẹ́ ìṣẹ̀rù ọlọ́run ọ wàá bọ́lọ̀ lẹ́rù rẹ̀ ọlọ́run ọba ní wàá kọ́ lùtà fọ́dà rahman wàládà sẹ́ẹ̀rí nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ ń bínú sí jù gẹ́rìlímọ̀ gidúbì alẹ́ yìí wàlábọ̀ọ̀lì ọlọ́run bínú sáwọn yẹ̀wúdí bó ṣe bínú sáwọn nàṣàrà àwọn yẹ̀wúdí nímọ̀ wọn ló wọn yàtọ̀ ọ̀dùnmọ́ ọlọ́run lọ́wọ́ ọlọ́run bínú sí wọn. àwọn nasara aláìmọ̀kan ọ̀rọ̀ dàrú mọ́ wọn lójú wọ́n bá sọ̀nà afọ́jú wọn ọkọ̀ láti fọ́ àwo ọlọ́ni àwọn kan wá ń sọ wípé ìtakọ́dà rahman wàládá wọn lọ́lọ́run ọba ọba rahman ọba àjọkẹ́ ayé ọba àsàkẹ́ ọ̀run ọba alágbára wọn ló lọ́mọ wọn ló jésù lọ́mọ. nǹkan tọ́já sí wípé tọ́lọ̀ ń bá gbogbo lóhùn tẹ́ ẹ sọ takadu samawatu yàtàfà tọ́rùnà sẹ́ẹ̀rí gbólóhùn tẹ́ ń sọ lásán yẹn pé Jesus is lost. uh, Jesus is son of love wàláì tọ́lọ̀ ń bá fẹ́ gbèdájú ẹ̀ wá gan takadu samawatu yàtàfà tọ́rùnà sámà tó nǹkan tí ó yalulẹ̀ nítorí ẹ̀ wàtàǹṣàkù lárúgù ilẹ̀ ọmọ wárí ilẹ̀ ọmọ gbẹ tó bá sọ bẹ́ẹ̀ ni. ẹ máa wo ọlọ́run dákọ̀ nǹkan tọ tó burú àwọn ìlú tó bá ọlọ́run mẹ́jẹ̀ àríbínú rẹ̀ tí sánmà bẹ́ẹ̀lẹ̀ àwọn yà á bọ̀ kí ó ṣe ẹjọ́ ẹ̀nìkan sì ti níbi ọ̀run ti yarí àrá ẹ̀wọ̀n ẹ̀wọ̀ tààrà bá sán tí mo sáwọn sọ nǹkan nínú àyà ní nǹkan ni pé látara ó tó kí ọ ya ó tó kílẹ̀ ọmọ lanu kọ́ mọ́ gbé àwọn èèyàn mi ó di méjì ọ tó kí àwọn òkè káwọn òkè ọmọ fọ́ káwọn òkè ọmọ rí kán máa wó làwọn èèyàn mọ́lẹ̀ nítorí kíni àǹdá wà torí pé wọ́n ń sọ pé ọba bímọ nìkan nǹkan ńlá mẹ́ta tá a yẹn yóò dẹ̀ ilẹ̀ ọmọ rí sánmọ̀ ọmọ já òkè ọmọ wólu gbogbo wọn jàmá tí kan nínú mẹ́tẹ̀ẹ̀ta bá ṣẹlẹ̀ ẹni bá ti wo àwọn ìlú kan tọ́já sí pélẹ̀ rírí mo ní lórí fóònù mi bíi tẹ́nìkan sẹ́ni tí mo ń wo jàmá tọ́ ọ bá ń wo gan tọ́ mi éké mi ìbáwo lè máa sọkún tọ́já sí pé gbogbo bíríìjì ọjà lulẹ̀ táwọn èèyàn ọmọ kónú odò wọn ọmọ kò tiẹ̀ ní ìtì ìṣẹ̀lẹ̀ gan ò ní yí ọ tó bá wá di pé àpáta àpáta ẹyọ kan ó lè wá sí gbogbo àwa tá a wà níbàdàn mọ́lẹ̀ tá a ní ilé gbérí kankan mọ́ tí ó tẹ̀ wá rẹ bí ìgbà tí èèyàn fẹ́ pa ẹ̀fọn ẹ máa wo ọwọ́ á mú àtẹ̀wọ́ méjì lọ́ba pa pa nítorí ẹ̀fọn kékeré ọ̀rẹ́ ẹ̀fọn yẹn mọ́lẹ̀ tán ni ọlọ́run wá nítorí pé anda aoli rahmani wàládá torí pé wọ́n ń sọ pé ọba bímọ ọlọ́run wá fẹ́ ṣe rọ́bì fún wọn. ọlọ́run ní téèyàn bá tiẹ̀ mú èèyàn lọ́mọ ní tí máa ń fà káwọn èèyàn ó ṣe bẹ́ẹ̀ bọ́yọ̀ oníyàwó ọdún kìíní ìyàwó òbí mọ́ ọdún kejì ọ̀sọ́mọ́ ọdún márùn-ún pé ọdọọdún mẹ́wàá ọdọọdún mẹ́ẹ̀ẹ́dógún ogún ọdún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn ò ní pé tó orí ọmọ yorùbá wọn ní àwọn òwe yẹn lẹ́nu wọn ò lórí ọmọ ní ìṣe kíni ní pọ̀mọ́ wáyé wọn wà ní bọ́yọ̀ ọmọ ẹ̀gbọ́n àbọ́mọ àbúrò rẹ̀ kan kó mú sọ́dọ̀ pé bọ́yọ̀ lọ́n lè ní kóhun náà pọ̀mọ́ wáyé àwọn èèyàn a máa mú yàn lọ́mọ bóyá torí pé wọ́n ma wọ́n sì alákọ̀ọ́kọ́ ni wípé ká sọ pé èèyàn bímọ àbẹ́ gbogbo ohun tí máa ń jẹ́ ká a ní ò tí ká tiẹ̀ mú yàn lọ́mọ bá tọ́ sẹ́nì kankan láyé ọ̀tọ́sọ́ lọ́hún kó mẹ́nì kankan lọ́mọ torí pé òun ní ńlá ṣe ń bẹ́ lọ́gbẹ́ gbogbo àwọn tí wọ́n mọ́ ọlọ́run bá ní fún ọlọ́run tútù ojú jẹ́mọ́ wàláyì àbùkù lọ́jẹ́ fọ́lọ́run kásọ fọ́lọ́run ọba bímọ ìbínú lọ́jẹ́ kálọ́lọ́run ọba bímọ tọ́lọ́run lè torí ẹ̀yà sánmọ̀ tí yóò torí ẹ̀ ní kílẹ̀ ọmọ rí tí ó ní káwọn òkè kan kò níbi tán wà kan ya lọ nítorí pápùsọ fọ́lọ́run ọba bímọ àṣetọba wa rí bẹ́ẹ̀ ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ń sọ báyìí lẹ́nu láti rọ̀mọ́ni àbúdá ọlọ́run ní kí ni tí ń dán kí ni tó ń ṣe wọ́n gan àtẹ̀yàn àtẹranko àti gbogbo ohun tí ń bẹ lórílẹ̀ yìí gan á lọ bá ọlọ́run lẹ́rú ni àsọ tí kiri ó bá ní ọmọ ọlọ́run lòun mọ̀wùlẹ̀ bá á jù ọlọ́run ti sọ nínú kùránì sọ̀mọ̀ pé ọlọ́run èé sẹ́rú ọlọ́run nígbà tó bá wá kú tí wọ́n bá wá jí nínú sàárè ìwẹ́rú ọlọ́run ọba yìí mọ̀rọ́ búkà tá lọ́lọ́run ọba rẹ̀ tẹ́ bá lọ ka àdìsí bàrọ̀ ogun azi àdìsí tó gùn ni àdìsí béèyàn ṣe máa ń kú ẹ̀ ń bá jẹ́ mùsùlùmí ní tí ó sẹlẹ̀ sí bá jẹ́ tí bá ka torí pé sàbẹ́ wá ròyìn wà ẹnìkan kú nínú àwọn ará ní gbogbo àwọn dákẹ́ bí ìgbà tó pé ẹyẹ ń bẹ lórí wọn kò tó lè mú fún náà ànábì wá sọ gbogbo ẹni tó bá jẹ́ tí wọ́n bá ti dígbé ta lọ́lọ́run ọba rẹ kí ni wí wí lọ́ọ̀dìrì mi ò àwọn mẹ̀lẹ́kẹ́ ò tó kó kóbòkóbò kìí se pánkẹ́rẹ́ onígi irin irin òdúrọ̀ orin gidi tọ́já pé yóò jẹ bàbá ńlá àyà ń sọ wa pé àṣẹ nínú àwọn tọ́já wípé wọ́n ń sọ mìíràn lẹ́yìn ọlọ kírísítẹ́nì wà níbẹ̀ ọ̀kan nìyẹn ẹlẹ́kejì tí wọ́n ní àkídà abú kan àkídà abú yẹn òun là ń pè ní wahdatul wujud kí mo là ń pè wahdatul wujud àkídà wahdatul wujud àkídà tó ń bàtílà àkídà abú ni kò rí ibi dúró nínú ìsìláàmù ìwọ tó bá já sí pé wọ́n ti fàkídà yẹn rẹ̀ ọ́ ìwọ náà fẹ́ wà sọ́là ìwọ náà fẹ́ di wòlíì bọ́yọ̀ ọ̀fẹ́ dìgá oṣù bọ́yọ̀ ọ̀fẹ́ dépò ńlá kan wọ́n ti wá gbé fún ọ wọ́n ti ǹjẹ́ tiẹ̀ ní fáírọ́ọ̀sì antivirọ́ọ̀sì là ń fọ ìtọ́lọ̀ ń bá ní orí lò gbálà yìí nínú akídà yẹn so rọ́pọ̀lọpọ̀ nǹkan bẹ sincerely mo máa ń pìtì àwọn kan nínú àwọn àfáàlẹ̀ Yorùbá tọ́já sí pé wọ́n lánìyàn tọlọ́n ṣùgbọ́n gbà míì bó ṣe wù kó o lóo jẹ́ ìpìlẹ̀ tó o bá ti kẹ́kọ̀ọ́ yóò máa rùn ní kíni ara rẹ̀ ìtọ́lọ́run fi sàánú ọ̀pọ̀lọpọ̀ wa òun làwọn àáfàá tí wọ́n kọ́ wa ní tawhid tí wọ́n kọ́ wa lákìídà nígbà tán wá kọ́ wa tán àwa náà wá tún ra tíà àwa ń kà sọ̀nà pé èèyàn lè kọ́ ní nǹkan tí wọ́n gan bá tún wá ń ṣe research àwọn nǹkan kó tún máa yọjú sí ọ pé à no tí wọ́n kọ́ mi yé mi èmi gan tó ti detect àwọn nǹkan mi tí wọ́n ṣe kí ni tí wọ́n kọ́ mi nínú pọ́blẹ́mù ilẹ̀ Yorùbá máa gbọ́ mi dáadáa àdúrà kan ń bẹ tọ́pọ̀lọpọ̀ wa tá àwọn àfáàlé wọn máa ń ṣe púpọ̀ ọlọ́run mọ̀jẹ̀ ń bá wọn ṣe tí màá fi kú so rọ́pọ̀lọpọ̀ àwọn tó máa ń ṣe jùhálà tí wọ́n bá mọ ìpìlẹ̀ àdúrà yẹn ni wọn à ní ṣe kèé ìranù lásán ni grammatically nínú àrèdè lárúbáwá it is wrong it is not coherent akidatically it is a fallacy tọ́ ọba tó wá wo wípé kádùá àgbo tó wá gbà gan kò lè gbà sọ ọmọdúà ń yáhùwà yámọ́láhùwà ìláhùwà yámọ́lá ìlà àìláhùwà ìláhùwà ìwọ náà máa ṣe àdúrà burúkú ni sọ ọmọpìlẹ̀ rẹ̀ wáhádátùlì wùjúùdì ìtí ń jẹ́ wáhádátùlì wùjúùdì ni wípé ó ń bẹ nínú àwa mùsùlùmí tí wọ́n ọ̀bá mọ̀ èmi mọ̀ <clears throat> mo ti rí nínú àwọn ọ̀dọ́ tí wọ́n gbọ́wọ́ tí wọ́n gbarú àkídà yẹn ara wọn tọ́lọ̀ wọn bá sàánú jẹ́ ń sọ fún ọ etí mọ̀ ń sọ yé mi dáadáa tọ́ ọ bá ń sọ̀rọ̀ pé èèyàn ṣe wà sí fàrí mo ṣe wà sí fàrí ọyá tó sọ mí tínú wọn máa dùn tá a máa pariwo lẹ́yìn ẹ̀ mọ́gíríbì alọ́mọ sọ́yà àlà àìnira mọ́tì nìyà ti wà líyà kúta ti wà líyà tínú mi téèyàn ọmọ làágùn tí ah, Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ rẹ̀ ó sọ̀rọ̀ wàláì mọ ọlọ́mọ olúdi pọ̀ bó ṣe ń wò mí tí n bá ń sàwọn ọ̀rọ̀ kan ní mo kéwulé àfà à mo kéwulé tí n bá ń sàwọn ọ̀rọ̀ kan nípa àwọn àfà alẹ́ òtó dóní mọ̀ ń sọ fún ọ bá a ṣe máa ń sun ẹran láàyè mọ̀ mọ́ èmi ò ní súnmọ́ tí màá lọ bọ́ lọ bá a ṣe ń pa aláǹgbà àwọn aláǹpa adánrí pọ́n tá a máa ń lò mọ̀ mọ́ bá a ṣe máa ń lo ọ̀gà sọ́ọ̀mọ́ ọ̀gà ọmọ tún tí bìlá tọ́làbí tùgùn ní bìlá sábàbí tòbí ọmọdé sáfi gbogbo àwọn àrìn ọlẹ̀ kò lè yí ọ. jama so ọ̀rọ̀ àwọn nǹkan kan ń bẹ tọ́já sí wípé àánú ọlọ́run gbà mí ló jẹ́ pé téèyàn bá fẹ́ ṣàlàyé ẹ̀sìn ó nídìí kó o pìtì àwọn tó o fẹ́ ṣàlàyé fún o ò gbọ́dọ̀ lé fún wọn kán lè gbọ́ ọ yé torí pé kàdálíkà kọ́ńtọ́m mi ń kọ́ bílù bí wọn náà ṣe wà lánàá nù kó tó yé wọn náà ọ̀la gidi so orí kódodo tó yéèyàn ọmọ ń pẹ́ díẹ̀ àfẹ́ntọ́ lọ ń bá sàánú ṣùgbẹ́ lómi fẹ́ gbọ́ òdodo tó bá farabalẹ̀ wàláì ọ̀kan nínú àwọn ọmọ ní university of Badẹ́yìn náà ni mo rántí tí mo ń bì auliyahu rahman wa auliyahu shaitan lẹ́kítọ̀ yẹn lọ́lọ́wọ́n ọba fi òun dọ́gbọ́n tó fi sákò lágbé wà lẹ́ẹ̀tàn àbọ̀hún tí wọ́n pa òun ni ṣe ìsìláàmù nìyẹn wàá mọ̀ wo sọ wá rí wá dọ́tìlì wujud àwọn tó nírò rí yẹn nínú àwọn mùsùlùmí in tó kó sínú ni wípé wàhádàtù àlìwujud gbogbo nǹkan tó bá ti ń bẹ tó gbogbo ọmọ ẹ bẹ ọ̀kan ṣoṣo wọn ò yí o tó máa fẹ́ kó gbósì wọ̀ lórí tó máa fẹ́ yí fèrè màá ní ṣé kí n fún ọ láwọn tíà táwọn àáfàá yín kọ tí wọ́n ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ nú àwọn tó máa ń la gidi wọn ò mọ kéwù so nínú mi máa ń dùn kéèyàn bá mọ kéwù màá ní mọ̀ wùlẹ̀ jẹ́ ágìw nínú ibi tí mi máa ń dùn kéèyàn níbàdàn tó wáyé kébàdàn lábá wà màá ní já lọ sí ìmáàmù màlìkí library ní jẹ́gẹ̀dẹ̀ lọ́nà amúlòkó library kùlíyà ìmáàmù màlìkí màá ní já lọ ọbẹ̀ bí wọ́n ṣe tó tí àbẹ̀ mọ́ka tí àbẹ̀ alhamdulillah ibi tọ́jẹ́ kismu àkídà mọ́mọ́ kismu ọ̀fíìkì mọ́mọ́ kismu òṣèlú ti fi gẹ̀ tààtà ẹni mọ́ èyí ní sáàjì ṣe bó lè kéwú mọ́jà máa ágìw tábà ti ń sọ pọ́ìntì kọ̀ọ̀kan ètò àbárí náà tí a àgbè láptọ́ọ̀bù sọ́dọ̀ a wà data a sáàjì fún ní kíni o online àwọn pọ́ìntì kọ̀ọ̀kan àjọ wa máa fi ara wa tọ́ ọ bá farabalẹ̀ òdodo yìí o ṣùgbọ́n pọ̀lọpọ̀ agídí ní ọ̀dà sí tọ́ bá jẹ́ pé lọ́rin la bá wà máa ní Alikun University wà láì àwọn láìbì inú láyé láìbìrì torí ìtìbọ̀ òdì màá níjà mọ́mọ́ tìlú méjì mọ́mọ́ Ìbàdàn mo sì mọ́ lọ́rin ìyẹn jù bá ń lọ ìlú méjèèjì tọ́ ọ bá ti wà nílọrin tọ́ ọ bá ti lè ọmọ katẹ́ẹ̀nì láìkí gbárí àlígbọ́n yunifásitì ó lè kàtán tẹ̀ kú tọ́ bá jẹ́ mọ́mọ́ tọ́ bá jẹ́ pé Ìbàdàn bíi ni mọ́mọ́ Málíkì ibùn kọ́ ọmọ jẹun kọjá pé ọkẹ́ lẹ́yìn kó kízúrí àásí ò lè ká tí àwọn tán tó súnmọ́ nípo lè mọ́ kàtán tẹ̀ yìí tí àpọ̀ ń bẹ̀rùn lẹ́yìn kó ṣe pósítà kọjá pé wọ́n jẹ làlátùlẹ̀ kọ́dírì kéèyàn ó kú kán gbowó lọ́wọ́ àwọn kí ló kọ rẹ̀ lẹ́yìn kọ́ máa lé orin tí ó lò lóde súná ọmọ àwọn ọmọ iléeké òkè wọn bẹ̀rẹ̀ <laughs> ọlọ́run adúgbẹ́ àáfà fẹ́ mú lòde súná ọmọ orin tí ó kà lóde súná ọmọ ọ̀sẹ̀ kan ní òfìyà kí ló le tó bá wọn àdìsí ló lọ́wọ́ sókú orin súnà ọmọ ó sì àfóbìdí ọ̀sẹ̀ kan àfà ọgbọ́lọ̀ ṣe mistake o tó tí àrò tó lè ṣe mistake rà ní tẹ́yà bá ṣe mistake sọ́lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́ kọ́lẹ́sẹ̀ ó tún rẹ ṣe àfọ́ọ̀fẹ́ ìnapa tó bá ṣe mistake torí pé táàfọ́ fi já kírẹ́dìtì lóde nìyẹn sọ wára kì í dà wá dátúlù wùjú ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn pé gbogbo ohun tí ń bẹ ọ̀kan ṣoṣo ní ọ̀kan ṣoṣo yẹn náà lọ́lọ́ sọ wá rí àkídà wá dátúlù wùjú kó lè yí ọdẹ ṣàlàyé ẹ̀ ọdẹ tún lóyún ó bímọ òun ló bí àkídàtúlù hulul jẹ́mọ̀ kí mo ló bí àkídàtúlù hulul sórí tí mò ń sọ fún ọ tó bá jẹ́ fídì rẹ tó bá kọ́ nípa àkídà at higher level mo máa ń sọ fáwọn ọmọ ìyá wa tán ṣe Arabic Islamic Studies ntẹ́mi náà ṣe nìyẹn jẹ́ ń sọ fún ọ ìwọ̀nba ń tán kọ́ wa nù kọ́ọ̀sì kò lè sọ dà fà tán máa sọ pé Rashid Hashim ló sọ bẹ́ẹ̀ ìwọ̀n ibùn tó ọkọ̀ tó fi parí masters yẹ kò lè jẹ́ ọjà fà gbogbo ń tá àkọ́tà ìdá fà kò tó one percent ti ń jẹ́ mọ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ ntí mo pass through ni mo lè defend yẹ anywhere gbogbo ntọ́ ọkọ̀ lọ undergraduate gbogbo ntọ́ ọkọ̀ ní postgraduate kò lè jẹ́ ọ̀dà àfà tó fi lè sọ̀rọ̀ ẹ̀sìn yanjú àfi tó ọba ń ka tíà torí pé kèése pé tíà lárúbáwá gbogbo òṣùlù fíkì bẹ́ẹ̀ ṣe lọ́ọ̀dà graduate kò lè ju courses mẹ́rin lọ gbogbo tẹ́sì kọ́ nínú rẹ̀ kò tó two percent ti jẹ́ òṣùlù fíkì fàrọ ìlú kan ṣe ń pín ogún tẹ́ẹ̀kọ́ láti undergraduate àti postgraduate kò lè pé five percent oṣù lọ́ọ́ fẹ́ pín gbòǹgbò ló ti já fa àbíkọ́ ọlọ́kọ́kọ́kọ́ ọmọ kéwù gidi kó o sì máa ka tíà èyí tí ọba yọ àwọn àfáà tí wọ́n mọ̀ nípa ẹ̀kọ́ ẹ̀sìn kan máa ṣàlàyé ẹ̀fọ́ ẹlòmíràn àwọn alágídí the graduate of Arabic and Islamic studies. Uh -huh èmi náà graduate ni mí ṣùgbọ́n àwọn àfa tó kéwú mọ́ lọ́lọ́run fi sànú wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí eléyìí díẹ̀ ń sọ kankan fún ọ tí ò yọ lónìí so orí àkídà sílábọ́ọ̀sì rẹ̀ ní problem ní nàìjíríà tó ráwọn tó design sílábọ́ọ̀sì àkídà kèé sàwọn tó jẹ́ mùtàkọ̀sísúnà fìlà àkídà kèé sàwọn tó jẹ́ specialist nínú ọ̀rọ̀ àkídà gangan àkídà táwọn èèyàn di professor of àkídà tọ́jẹ́ pé tí wọ́n kẹ̀ sọ́dí sọ̀rọ̀ pé àkìdá ọ̀rọ̀ àlímọ́nù bìláì nìkan lọ́wọ́ àbẹ́ mélòó lọ́mọ̀nú àkìdá àwọn kàwárìjì mélòó lọ́mọ̀nú àkìdá mọ̀tẹ́sílà mélòó lọ́mọ̀nú àkìdá múríjíà mélòó lọ́mọ̀nú àwọn àkìdá jàfàríyà mélòó lọ́mọ̀nú àkìdá ṣàfìlíyà gbogbo tí mo sọ àwọn àfa akọ tí àdẹ̀nkù dẹ̀nkù dẹ̀nkù dẹ̀nkù lápẹ̀rẹ̀ àṣàyíra àwọn àṣàríyù tíra kan bẹ ní ìmọ̀ọ́mù màlìkì ní jẹ́gẹ̀dẹ̀ ń bì mọ́kífù ibnu tẹ́míyá mínàlẹ̀ àṣàyíra wà láì volumes ni níjọ́ tí mo ka tí a mo ní wàhálà ń bẹ wàlẹ́ àsáàmọ́ké àáfà àtọkọtìrà yẹn he used more than eight hundred references wàláì mo sì wà pé ah àwọn èèyàn ń ṣe báàfù lágbàáyé ọ̀rọ̀ àṣàyíra nìkan táwa kẹ́hìn fojú kékeré wò eh, alimutakalimu alikini kan ọ̀rọ̀ wọn kọjá abáwọn àwọn àṣàyíra tí èèbá ṣe kán ní àwọn deficiencies kan àwọn náà súnmọ́ àwọn alùsùn náà wà jàmáà jù torí pé ẹni tó jẹ́ mọ̀ásísù wọn abul hasan alashari tarọ́jáà an àkídàtì alasiliya abu hasan alashari àwọn àkídà abútọ́sọ yẹn ó padà kó jẹ ó lóun ọ̀sọ́ bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n bíi tí kinní kan dé òun ò débẹ̀ àwọn tó ti sọ tẹ́lẹ̀ àwọn tó ti gbé lọ ní tí wọ́n gbé lọ náà nìyẹn sọ wá rí àkídà wá dátùlù wújúùdù yẹn pé gbogbo ohun tí ń bẹ ọlọ́run ni òun ló wá fà pé microphone tí mo mú dání ìhùwà ọlọ́run ni wọ́n sọ fún ọ pé táwọn sọ fún ọ ṣùgbọ́n tí àtàn ti sọ bẹ́ẹ̀ ni ó fi hàn tí wọ́n ti máa fi rè ọ bẹ́ẹ̀ pé tọ́ ọ bá ti dẹni ọlọ́run tán ó dàbí gbogbo nǹkan ọlọ́run náà ni wọ́n wà bí ọkùnrin ọ̀dà microphone yìí kí náà fi ṣe irin níbo náà ti múrin inú ilẹ̀ ta ló dálẹ̀ ọlọ́run ta ló dárin ọlọ́run kí wá microphone ọlọ́run ó ti wà sọ́là ó ti gbọ́ tẹ́rí bíyà yìí tí n bá bi ọ́ pé fìlà orí mi yìí kí ni wà ní húwà òun náà ni kí ni ìtumọ̀ òun ọlọ́run níbo láti ṣe fìlà òwú níbo láti mọ̀wù inú ilẹ̀ ta ló nílẹ̀ ọlọ́run ta ló lòwù ọlọ́run kí wá ní fìlà ọlọ́run sórí ìyẹn mọ́ sọ pé àkídá wá dátùlì wùjú òun ló bí yáhúwà yámánláhúwà ìláhúwà yámánlá ìláhà ìláhúwà ìláhúwà mo ní grammatically wrong nínú grammar ẹ̀yin tẹ́ bá ṣe linguistics ẹ̀yin tẹ́ ẹ ṣe english ẹ̀yin tẹ́ ẹ ṣe french ẹ̀yin tẹ́ ẹ ṣe hausa ẹ̀yin tẹ́ ẹ ṣe yorùbá ẹ̀yin tẹ́ ẹ ṣe igbo ṣé èèyàn kan máa ń lo pronoun kó tó lo noun ṣe bó ti kọ́ dá kọ́ńtọ̀n sọ kó tó máa lo kíni pronoun arọ́pò orúkọ dọ̀mọ́ irú dọ̀míì nínú lárúbáwá máa wọ́ lọ́wọ́ ọba gan ọba tọ́mọ̀rọ̀ sọ aláhù láàìláà ìlà húwà ọlọ́run sọ pé húwà láìláà ìlà láàwù fọ̀rọ̀pọ̀ ọlọ́run bá wá jẹ́ dèdè rẹ̀ ọlọ́run gan fọ́rẹ̀ ọ̀rọ̀ ọba ọ̀rọ̀ ọba tí ń sọ̀rọ̀ ọba tí ò lè sí ẹ̀rọ nínú ọ̀rọ̀ rẹ̀ akídà wa dátùlù wújú òun ló bí akídà tùlù hùlùlù ìwọ́tà kídà ọba yẹ fíìdì kan ní tọ́ ọba fẹ́ kọ́ àwọn tí àtòfin lè kọ́ á sọ fún ọ etí ọba ṣe sí ìdí rẹ mọ́ dá sí tí wọ́n bá ti kókó sí ọ lórí tọ́ ọba mọ́lárúbáwá kó àwọn tíra tọ́ ọkà wá kájọ jọ síra wọn kájọ fi kóra wọn tó bá jẹ́ pé òdodo lájọ fẹ́ ṣàlàyé èmi kí mo ní ìsìláàmù bàbá mi kọ́ ló ní ẹ̀sìn ọlọ́run ni ṣùgbọ́n ń tọ́lọ́run ní oyè wa tá a bá fi pamọ́ á jìyà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run má jẹ́ á jìyà á sì fẹ́ jìyà lọ́dọ̀ ọlọ́run kí wá ní àkídátùlẹ̀ olúùlù àkídátùlẹ̀ olúùlù lọ́gbọ́n tí mo sọ àwọn kánú mùsùlùmí náà ni kì í sọ̀rọ̀ àwọn kírísítẹ̀nì àbí júù ìtumọ̀ rẹ̀ ni wípé gbogbo ohun tí wọ́n máa rò pé kọ̀tọ́ hululu àlàálì ọ̀tọ̀ ìlọ́fà tó ṣe máa ríro àwọn tí wọ́n lákìídá yìí ìwọ tó ọmọ sáfẹ́kọ́ ọmọ bòbìnrin lọ́wọ́ àwọn ọmọ bòbìnrin lọ́wọ́ wàláhì bó ti fojú ara mi rí nígbà tá a wà ní máàdùlẹ̀ arọ́bí nílé kéwúlélé ọlọ́mọ ní pé bàbá wa ní máàdùlẹ̀ arọ́bí bàbá máàdùlẹ̀ arọ́bí èmi wà nínú àwọn ọmọ ilé kéwú ní máàdù ẹnu òmígbà anywhere in the world ìtàn sì ń bẹ lórí bàbá ṣàdúrà fún mi lọ́ọ́fíìsì wọn ní márùn àwa mẹ́ta náà ṣàdúrà fún jọ ọmọ tó jẹ́ ká ṣàdúrà fún wa sọ́ọ̀bù mss ló jẹ́ wọ́n ṣàdúrà fún wa nígbà wàhálà àjáàbò adélagun tí wọ́n fẹ́ ti máa dùpa gbogbo àwọn aláàjì kan lè sá ní dìde gbogbo àwọn dọ́tà àwùdà àmọ́ wa alága wọn náà dìde táwọn máa dùn jọ́nà àwa la ṣe ayé díẹ̀ àwa tá a ṣe ayé díẹ̀ rí bàbá ni ẹ bá káwọn ọmọ wa wọn láyà àwa ni ah, ẹ láyà ẹ̀yin ọmọ <laughs> ọlọ́run jẹ́ wọn lálùbárí káwùsì ẹ̀wọ́n ṣe jẹ́jẹ́ jẹ́ owó ti lé ike wá pa o àbáṣàdúrà náà tó wọ́n dẹ̀ bá wa sọ̀rọ̀ sọ wọn gbàgbàlagbà ní experience ju lọ àwọ̀ mi lọ àwa ní gànàgànà sórí tí bá rí táwọn ọ̀dọ́ bá ṣe gànàgànà máa rò pé èyí tó bá wà sincere gànàgànà rẹ ọ̀lọ́ ọ̀lẹ̀ tó bá yá àwa náà ti gànàgànà rí téèyàn bá ti wá ń dàgbà téèyàn tó ń ríran sí tó ń ka tí a sí ọ wà rí páwọn nǹkan míì tó ń ṣe gànàgànà ò nídìí gànàgànà ìfarabalẹ̀ ló nídìí jama sincerely tá a bá lọ sọ́dí àkídàtúlì wòlò nígbà tá a wà nílé kéwú mọ́sálásí kan bẹ tí ó jìnà sí máa dòlè arọbí tí ìní dákọ ẹ̀ àwọn tó bá súnmọ́ tó sì máa dùn wọ́n tẹ̀ mọ́sálásí tí mò ń sọ wọ́n ṣe náwó kan níbẹ̀ àwọn tí wọ́n wà níbẹ̀ àwọn tọ́jà àwọn àáfà àwọn níbẹ̀ àwọn obìnrin tí wọ́n train tọ́jẹ́ bí àwọn ọmọ akéwọn tán ti ń bojú wọn ò sọ ní story ọlọ́run tó dá sánmà àtìlẹ̀ sí mà pé tí mò ń sọ mi ò parọ́ mo sì fojú ara mi rí ni àwọn obìnrin tí èsè ìyàwó wọn sì ń síjú fún wọn ìmí tó ń fọwọ́ kan obìnrin tí èsè ìyàwó ẹ̀ ó nira lára mi pé irú rádaràdà wo làwọn eléyìí ẹ̀yin náà ti gbọ́dọ̀ nípa ẹgbẹ́ sí yìí àwọn obìnrin olóbìn tán ti ń bojú pọ́blíkì wọ́n fọ́ kàn mí inú àwọn obìnrin wọ́n mọ̀ wo mo ti padà bákan tá fa ọ̀rọ̀ rí pé wá àwọn nǹkan kan tí máa ṣẹlẹ̀ yìí gan kí ni kí ni má mùsùlùmí kan kí ni tẹ́ ẹ gbára lé mi sí pé ah gbogbo ń tẹ̀yìn kàkàrà mù àti gbogbo ń tí wọ́n kà kún súnà tó ń ṣe wàhálà nídìí wàhálà tó tó bá ọgbẹ́ mọ́ ọ̀ ń bẹ nínú àwọn afá àti ìtàn inú mo ti ń tí n tí mò ń sọ ọba yé ọ yé mi mo mọ̀ nínú wọn tó ọba dé ọ́fíìsì wọn wàá bá kẹrẹ gajin wàá bá gosi machina ọ̀ ń bẹ́nu wọn tí tẹ́yìn ọba tiẹ̀ yí ọjọ́ ìsọ̀yí tí ó yí ọ ìwọ́n tó ọmọ ń gbọ́ dédé program ọmọ kan nu wọn tí wọ́n mú lọ Peters FM tó níyàwó rẹ̀ máa fomi omi àgbọn kọ́ máa fi fọ ojú ara àyíwò ìgbọ́ program wẹ́ alẹ́ wẹ́ẹ̀sì kan báyìí ìkan náà rú àwọn àfáà yẹn ń bàdàn yìí ìyàwó ẹ̀ lọ́gbẹ́jọ́ lọ Peters FM pé ó ní kó wọn máa fi omi àgbọn fọ ojú ara yọ́bọ̀ òun fi ṣe nǹkan níjọ́ ti bẹ̀rẹ̀ sí ní ṣe ni wàhálà ti ń ṣẹlẹ̀ síyàwó bàbá ìyàwó náà sì rè àáfàá ni bàbá ìyàwó náà wá sọ́rọ́ rédíò pé àáfàá lèmi ṣùgbọ́n èmi lẹ́yìn kí n tù kí n ṣàdúà èmi ìpawọ́ dà o èmi èsì ìbá ti èèyàn jẹ́ o ẹ bá ń bí o kí lọ́mọ mi tí mo rò pé èèyàn ọlọ́mọ sí fọmọ mi fún o ìmọ̀ bá àfẹ́ eléṣù ni o. àáfàá yẹn tí ó níyàwó ọmọ fomi àgbọn fọ ojú ara àáfàá nu ó tún mutí wá sí Peters àwọn tí wọ́n sọ pé ah, àáfàá ó sì tún wá mutí bá wọn ọ̀fọ̀ tí lo sẹ́ wọ́n gbà lẹ́nu ẹ̀ ń bá gbọ́ prógámù yẹn téèyàn ń gbọ́nu rédíò báyìí wọ́n gbà pé àwa lomu tí wàá bá sáà ní omu tí wàá bá ń bì ní àáfà olómi àgbọn fífọ ojú ara gbogbo tẹ́yìn kàkàrà mù mọ́ ṣe sìnà mọ́ fọ́ ọkọ̀ obi mọ́ dìmọ̀ obi mọ́ kìí ṣe obi mọ́ bora ọ̀nbẹ́ nù àwọn àfa yẹn tí wọ́n ń bora wàláì mọ̀mọ́ nínú wọn bàdàn tó ń bora wàláì ló tó fọ́ lọ́sẹ̀ lẹ́rìí tán bora ṣe báwa mọ̀ wọn ìwọ ọmọ wọn ṣé wọ lẹ́yìn kọ́ ọmọ àwọn kọ́ọ̀sì ẹ̀ tó ń ṣe yunifásitì ló ti jẹ́ pé mí inú wọn tán bá rí wa lóde ojú wọn ó ti kọ́kọ́ rẹ lọ́wọ́ pé ah, àwọn àfọ́súnà eré ìmí ìgbọ́n ó ti máa ṣó etrẹ́bì <laughs> àwọn ìyá àfẹ̀rẹ́ pàdé wọn pé àwọn ọba já wa àtọ́lọ́run láwá ṣe wọ́n pé àsóde nìkan ìyàwó ìrànjú sí tí wọ́n bá pè wá sí. jama kí ni tó padà ṣẹlẹ̀ àkídàtù wádàtìlì wùjúd òun lọ́wọ́ bí àkídàtìlì hulul àkídàtìlì hulul ni pé gbogbo nǹkan lọ́tọ̀ tí n bá tí mo dì mọ́bìnrin ìwọ ọmọ sọ pé mo ṣe sìnà lọ́dọ̀ tèmi wúwà òun lọ́bọ ìyà lọ́wọ́ wúwà ṣe kí ni ọfọwọ́ kan ìyà tí wọ́n bá sọ pé mo mu tí ẹ̀rí gan ìrí lọ́mọ̀ kò ṣe kí ni kọ̀mọ̀ bàtì ní ṣẹ̀rí àlọ́mọ̀ kọ̀mọ̀ àkíkọ̀ àwọn gbólóhùn tán máa ń lò ní àwọn tíra ah, àwọn ah ilé ìṣẹ̀rí àfóúnṣẹ̀rí àlàwọn ilé yìí kọ̀mọ̀ bàtì ní ọmọ àkíkà ìkan ní wọ́n máa ṣe program gbà kan lórí rédíò níwà máa rẹ́rìn bí ẹ̀wà láì kéwò yíọ kíníkan kíníkan aljamiu bẹ́ẹ̀nà ṣẹ̀ríà wàlẹ̀ àkíkọ̀ níwà máa rẹ́rìn bí sórí àti ṣẹ̀ríà àti àkíkọ̀ tó ọba ló tún mọ nǹkan kan jù bẹ́ẹ̀ lọ ọ̀dọ̀ ànàbí ni máa pín sí sallallahu alaihi wasallam bá ànàbí ọba ṣàlàyé ẹ̀sìn tó ọba ṣàlàyé ẹ̀bẹ̀ wàlẹ̀ olódo ni ó itu tóun sọ fún ọ ni pé lọ́dọ̀ ọtí ọmọ lọ́fọ́ ọkùnrin ó obìnrin ó fẹ́ yàwó kọjá mẹ́rin ó ń ṣe sìnà ó ń bóra ó ń fọtí lo iṣẹ́ ó ń palàǹgbáàkì ó ń jóyàn láàyè ìwọ ọmọ sọ fún gbogbo nǹkan yẹn pé kínní ni ṣèbí wúwà lójó wúwà nìkan wúwà òun lọ́pa wúwà kódà ìkan nínú wọn bàdàn yìí wọn bo kéèsì mọ́lẹ̀ ni wọ́n bá páàtì èèyàn lọ́wọ́ ẹ̀ mọ́ mú ó ẹ̀ mọ́ mọ́lẹ̀ ẹ̀ èyí ni ọ̀dà pé èèyàn lórí kí ni wọ́n rìkọ́ọ̀dù lẹ́jọ́ yìí o wọ́n dáhùn ọlọ́pàá ọmọ ilé mi kí o wá sí mo wá sí o èyí bẹ̀rù Ọlọ́run ni mo bẹ̀rù jíǹsì tó ọ̀rọ̀ fọ ọ̀ká lè yàn ni ṣùgbọ́n gbogbo nǹkan lé ádà wọ́n ká páàtì èèyàn mọ́ lọ́wọ́ nìbàdàn mọ́ mọ́ mọ́ mọ́ lé ẹ̀ wọ́n bo kéèsì yẹn mọ́lẹ̀ ni torí pé ká lo páàtì èèyàn wọ́n máa sọ fún ọ pé kí ló burú mọ́tò kan ti bàjẹ́ àwa mú páàtì ara rẹ̀ àfi tún mọ́tò tó ń ṣiṣẹ́ ṣe sọ ọmọ mọ́tò tó ti bàjẹ́ ẹni tó ti kú ta ni mọ́tò tó dá ìwọ tó wà láyé àwa mú páàtì tó ti bàjẹ́ tí í ṣe húwà àfi tó páàtì tí í ṣiṣẹ́ ṣe tó tó jẹ́ húwà àwa fi húwà tó ń húwà ṣe jàmọ́ sóyè àbí òye ọ tó o bá bá fẹ́ yàwó márùn-ún mẹ́fà méje nínú wọn lọ́dọ̀ tiẹ̀ ló ti jára mù kèé sàrà fẹ́ kí ni yíyà ọlọ́wà dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ subhanahu wa ta'ala ma yaquluna uluwan kabira ọlọ́run mẹ́ni fún wọn ọlọ́run ọba ọba tó ga tẹ́nìkan ò lè ga tó so ráwa tó ń sọ pé jésù lọ́mọ ọlọ́run àwọn tó ń sọ pé gbogbo nǹkan lọ́lọ́run ni sheikhul islam ibn taymiya ó láwọn tá à ń sọ yìí àwọn àṣàbù wa dátìlì wùdú ó ní tiwọn tó burú ju kírísítẹ́nì lọ kírísítẹ́nì sọ pé mẹ́ta péré lọ́lọ́run àwọn ní gbogbo nǹkan lọ́lọ́run àwọn ẹlẹ́bọ àwọn láwọn òòṣà sẹ́ẹ̀rẹ́ lẹ́bọ àwọn gbà pé òòṣà àwọn ìyókọ́ rìbú ná ìlálọ́ ìzúlfà ẹ rí i pé ẹ ń bá ṣe yorùbá ẹ ń bá sọ́ọ̀dì yorùbá ní ẹ̀yìn tẹ́ ẹ jókòó tí wọ́n bá ń sọ̀rọ̀ bàtálá wọ́n gbà pé Ṣàngó ò lè ṣe gbogbo nǹkan Ògún ọlọ́rin irin lásán ni Ọbàtálá ó ti níṣẹ́ tiẹ̀ Ọ̀rúnmìlà ó níṣẹ́ tiẹ̀ bí yorùbá ṣe jẹ́ pé wọ́n nígbàgbọ́ ṣíríkù tó yẹn wọ́n gbà páwọn nǹkan yìí àwọn fẹ́ fi ṣàtẹ̀gùn lọ sọ́dọ̀ Elédùmarè wọ́n gbà pé nìkan bẹ tí ń jẹ́ kí ni Elédùmarè tani Elédùmarè yẹn ẹni tó ga ní jẹ́ bẹ́ẹ̀ tani Elédùmarè Allah ṣùgbọ́n àwọn òòṣà wọn ni ó sùn wọn mọ́ Elédùmarè àtẹni tó sọ bẹ́ẹ̀ àtàwọn onímẹ̀ta lọ́kan àtàwọn asáàbù wa dátùlì wùjú gbogbo ohun wọn wọ́n ń sọ yìí ìsọkúsọ náà ni subhanahu wa ta'ala amma yaquluna uluwan kabira mímọ́ ni fọ́lọ́n gíga ni fọ́lọ́n ọba tó jẹ́ pé ọmọ tayọ gbogbo ohun tó ń sọ ó sì ga kọta gbogbo ohun wọn wọ́n ń sọ ìlú wa kabira ní gíga tó tóbi tó fojú hàn tẹ́nìkan ò lè fọwọ́ kàn. ọlọ́run bá wá bọ́ sórí àyà 44 máa kẹsàrẹ́ tù bá wá dọ̀là ibẹ̀ láti bẹ̀rẹ̀ torí 49 là ń lọ adẹ̀dẹ̀ 44 ọlọ́run wá ní kẹfì mọ̀ pé mímọ́ ni fọ́lọ́run gíga ni fọ́lọ́run ọba tó sábẹ́wùlà ó wà tó sábẹ́ máa ń fẹ́ ọlọ́run ọba táwọn kan sánmà tá a dúró lórí ẹ̀ méje ni wàlà arúgbù ilẹ̀ náà méje ni sẹ́ẹ̀rí àwọn àáfàá ní pé bọ́lọ̀ ń ṣe máa ń dá akọ̀ ọ̀lẹ̀ tó nínú kùránì ọ̀nà kan péré tí èyí bá ṣe ọ̀nà kan yẹn òun láti mọ̀ pé lẹ̀ méje pé sánmà ọlọ́run má sábà ní sánmà méje méje jama sóyà bí òye ṣùgbọ́n ilẹ̀ ká tó mọ̀ pé méje ni súrọ́tù kí láti mọ̀ súrọ́tù tọ́lá ẹ bá ní wàá yàtọ̀ kan yẹn nínú súrátù tọ́lá ìlọ́lọ́run ti já mọ̀ pé àṣẹ́sánmà tó jẹ́ méje ilẹ̀ náà mélòó ni méje ni ẹ mi ká jáde ẹ máa gbọ́ dáadáa wàmínà arúbì mífìlàhùnà ọlọ́run lòun lòun dá sánmà ní méje wàmínà arúbì mífìlàhùnà àṣẹ ilẹ̀ náà òun tí ó jẹ́ yìí sámà ilẹ̀ náà wá jẹ́ mélòó ọjọ́ méje sámà méje ilẹ̀ mélòó ilẹ̀ méje ọjọ́ mélòó ọjọ́ méje ó ní nǹkan pamọ́ sí di méje méje tẹ̀ ń wò yẹn tusabihu lahu samawatu sabihu wal ardu wa man fihi ṣé ẹ wá rí ẹ fi sánmà méje lẹ̀ ẹ fi ilẹ̀ méje lẹ̀ láàrin sánmà méje àti ilẹ̀ méje itó tó wà ń bẹ̀ ọ̀kan nínú tó wà ń bẹ̀ òun làwọn èèyàn ọ̀kan nínú tó wà ń bẹ̀ òun làwọn ẹyẹ ọ̀kan nínú tó wà ń làwọn ẹranko ọ̀kan nínú tó wà ń làwọn ẹja ọ̀kan nínú tó wà ń làwọn nǹkan míì tá a lè sọ gbogbo ń tó wà àti gbogbo ń tó ń nílẹ̀ àti ń tó wà méjèèjì wọ́n wá ń ṣàfọ̀mọ́ àwọn àlìjẹnú bí tọ́ọ̀gì ṣe wà nínú àwa tá a jẹ́ èèyàn tẹ́ni ọlọ́run ọba wà nínú wa tọ́ọ̀gì wà nínú àwọn àlìjẹnú ẹni ọlọ́run ọba wà nínú wọn àtẹ̀yàn àtàlìjẹnú ó ń bẹ nínú àwọn ẹranko nínú ẹranko títí ẹ̀ dà mí lójú ẹ̀wọ̀ oyin kòkòrò oyin ẹni tó bá lọ sọ́dí àgbáyé oyin àwọn oyin èmi ti fojú ara mi rí rí wọ́n máa tó sáfù báyìí ẹ̀ wàá rí kan wọn ò ní kọ́ ìwọn ni tí ó dùn wájú bàbá lè mọ́mú nìyẹn ìràwọ̀ kan ń bẹ ní sánmà nígbà tá a fi ń kọ́ geography àlìjọ́gráfì àlìsílámì ní mádùlẹ̀ arọ́bí ilé èké òun náà ti kọ́ wa níwọ̀n bàtà akọ́ nínú geography ti tí wọ́n kọ́ ìràwọ̀ kan jẹ́ rẹ̀ láwọn àsìkò yẹn bẹ̀ ìráyè ẹ̀ mà mo ẹ̀ for some times ìwọ tó lè sánmà látàlẹ́ ìlọ ìwọ náà ti máa ń yọ só ti yá àbí òye lọ́wọ́ ọ̀nà bíi tí kíbùlà máa ń wà yẹn wàá rí àwọn torí pé ara ń tá a fi máa ń mọ kíbùlà lọ́wà ibi tá a ti kọ́ gan nìyẹn ó ra àwọn ìràwọ̀ tí wọ́n ó tó sáfù ọ wàá rẹ ẹyọkan tí ó dùn níwájú wọn ibi ẹyọkan bá kọjú sí ọ̀nà kíbùlà nìyẹn lọ́dà wò tó bá dọ̀la kọ́ sáǹsà fún mi gbogbo àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba yìí wàá ní ṣe ń ilá yusa yìí kọ̀ wá sí ń tọ́lọ́run ọba dá kò sí ìkankan nínú àwọn ntọ́lọ̀ wọn bá dá àfi ká máa ṣàfọ̀mọ́ fọ́lọ́ wàlákin látẹ̀fọ̀ òun àtẹ̀sílẹ̀ àwọn. táàpù tó bá sọ pé kòrókòókòókò àwọn sọ pé òde ní ṣé wọ́n mọ̀ túmọ̀ ń tọ́ ń sọ ìwọ rò pọ́kẹ̀ ṣe kòrókó okòókò ni ọmọ kan sáfọ̀mọ́ fọ́lọ́run ọba ni sọ ọmọ tó jẹ́ àmọ̀ kan sáfọ̀mọ́ fọ́lọ́run anábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó ní látẹ̀sù gúdíkà ìwọ tápùkọ ọmọ ẹ̀kọ́ tó ọmọ bá pùkọ anábì ní ẹ̀mọ́ bu àpùkọ fa iná wúyó kídù lè sọ́lá ìtumọ̀ méjì làwọn afáà fún asápùkọ tí ń kọ ọ̀nkọ́ fúnrun ni àpùkọ máa ń kọ lásìkò dùá àpùkọ a máa kọ lásìkò zuri a máa kọ lásìkò asiri a máa kọ lásìkò magbibi àpùkọ a máa kọ lóru pé olóorun yàdìdé ńlẹ̀ tàjúùdù ń bẹ o lè tú bá ń pé àpùkọ máa ń kọ fúkìnì jàmá ìran fàyínàwó yúkìdùlì sọlá a tún lè tú lọ́nà míì pé àṣewọ tó jẹ́ wípé olóorun ìyá ni ọ yàtọ̀ sí pé ọ ń kọ pé òun ti tó a tún máa jí ìyàn fúnrun sọ ti yé sọ ọmọ pé àìkọ̀dọ̀ sọ ti yé afọ àlà yúkìdù yúfú ìlú níwọ̀tọ́ ọba mọ sọ́rùfù ti kéwú fàyínà wú yúkìdù lè sọ́lá àìkọ̀dọ̀ yúkìdù ìkọ́dọ́n àsákùkọ atún ma ji èèyàn fúnrun pé ọya o ìwọ tó ti tán kúrúkúrú ah! àkùkọ ya ti jí mi ọba lọ sàlùwàlà ọba kírun ànàbí ìyẹn mẹ́wàá kúkọ àsóhun náà ń sèrànà ti ọlọ́run ni na la tafqahuna tasbihahum. kí ló wáá dé tọ́lọ́ ọbọ̀ kan ọba onísùúrù tọ́ba ní alahalimu sùúrù tó pọ̀ ní jẹ́bẹ̀ sùúrù tó lè ṣe òkúta jẹ́nà sùúrù ọlọ́run nìyẹn alùbọ̀fúrù bó ṣe wá rù ké èèyàn dẹ́sẹ̀ tó bí ọkùnrin tọ́pa 99 tọ́lọ bá àfá tí màá kẹ̀ẹ̀sìn náà lásán tí ò nímọ̀ tó ní ẹ́ 99 ọlọ́run lè forí jẹ ọba tó sorí tiẹ̀ ẹni alákọ̀ọ́kọ́ tó lọ bá lẹ́yìnsàbí àlè kìí so ní mímọ̀ òun kẹ̀sìn lọ́run ni láṣẹ ń sọ fún gbogbo àwọn ọ̀dọ́ tó ń dàgbòrò rú ní tẹ́ ń sọ ìmọ̀ mélòó lọ́mọ ń pa àmọ́ bídà àti àti ṣíríkù ó tọ́já sí pé kí ni ó lo ó ó ọba kàfàrà rẹ̀

tí èbá ṣe pọ́ lọ́n ti kádà lórí mẹ́ni yẹn ẹni ẹ̀rọ ọlọ́run ní foríjì mi kí ibẹ̀ kan máa pààyàn lọ yọ wà pààyàn débi ìyẹn tó wá lọ bá àfa àtọ̀gbé ní mímọ ìyẹn lọ́wọ́ ní pọ́lọ́run lè foríjì ọ̀ ṣùgbọ́n àwùjọ tó wà àwùjọ àwọn èèyàn bú mi máa lọ sáàrin àwọn èèyàn báyìí tó o bá ti débẹ̀ fábùdì ńlá máa máa bá wọn sẹ́lọ̀ kò débẹ̀ tẹ mọ̀lẹ́kà bá ń jà sí mọ̀lẹ́kà àyà àti mọ̀lẹ́kà àkẹ́ mọ̀lẹ́kà kan tó wá dé tó bá wọn parí ìjà ọyẹ wọn ibi tó ti ń bọ̀ àti ibi tó ń lọ nígbà tí wọ́n wọ̀n ó ti fi sílùú àwọn ẹni rẹ bí wọ́n ṣe kà máa rẹ ẹni rẹ ni kọ́ bá rí ọ̀nà ọlọ́run jáwa náà rí ọ̀nà rẹ wa rahmatulahi ta'ala wa barakatu.